حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات أنا lẹ ntí ọ wà aljanna iṣẹ́ ni ó ṣe ẹntí ọ wọ náà wàhálà lòun náà ó ṣe ìyẹn ni pé ká má gbọ́ yín pọlọ ní la yukallifu Allahu nafsan illa wus'aha pé ọlọ́run ní ta àbálágbára òun ní gbé kọ́ wa lọ́rùn àlàyé ńbẹ́ńbẹ́ níta lágbára tágbára ọmọ èèyàn kálọ tágbára ọmọ èèyàn kálọ lọ́run wí mbẹ̀yẹn àmì ìtagbára ọmọ èèyàn ká pẹ̀lú pé nira ni sẹ̀rí àfààyè tiẹ̀ lẹ̀ lọ́tọ̀ àmọ́ àwọn kankan ń bẹ tó ṣe pé ní bí tí wọ́n mọ yóò nínú ìnira kínkínní náà àmágbára èèyàn ká tí ò sì ní jẹ́ tí ò ní jẹ́ palára fún un. ara ẹ̀ pé kéèyàn ọmọ gbádùn òun lọ́wọ́ lásùbà nísìnyí tani ọmọ pé ní kéèyàn ọmọ gbádùn òun ti ń gbádùn rẹ̀ lọ́wọ́ tó wá gbọ́ Allahu akbar as-salatu khairu minan nawm ẹ̀dá kun èyí tọrọ Ọlọ́run dùn ní kọ́ máa hàn án lọ àbí kó dìde kọ́ lọ kírun ẹ̀rí pé kọ́ máa han ọrùn lọ yẹn ní ẹ̀mí ọmọ èèyàn fẹ́ káwá dìde lásìkò tá à ń gbádùn ọrùn lọ ńgbà tá a gbọ́ pé as-salatu khayrun minan nawm pé eh, ìrun tí wọ́n ń pè yín mà lọ́lá ju oorun tó ń sùn yìí lọ nínú àwọn màṣákọ àwọn ìnira tí sẹ̀rí alágbára wa ká nìyẹn tí ó sì sin tó ní wá là ń bẹ̀. irú eléyìí tún láàsì ní gbogbo ọmọ anábìá náà mọ̀ gbọ́dọ̀ mú wa èèyàn wá pé la yukallifu Allahu nafsan illa wus'aha anabi sallallahu alayhi wa sallam oni hufatil jannatu bilmakari anabi nígbà ọlọ́run dá alijanna tán ọlọ́run wá kí lọ́lọ́run fi sọ ba alijanna anabi ní gbogbo ntí ọkọ̀ ọmọ ọkọ̀ ọlọ́run wá lóhùn ní kí wọ́n fi ṣe fẹ́ǹsì alijanna. wàhúfatil náàrú wàhúfatil náàrú bi shahawat ńgbà ọlọ́run dáná tán ọlọ́run ní tẹ́ wàá fi fẹ́ǹsì iná òun ní gbogbo ntí ọmọ ẹsẹ̀yàn lójú yòyò tí ọmọ ẹfà yẹn wọ́bẹ̀. òun ni ẹ àmà wá rí lónìí ah islam ní ẹ má ṣe nǹkan báyìí ẹ hufatil jannatu bilmakari pé aljanna ọ̀rọ̀run ọlọ́run ní wọn máa ma fẹ́ ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó nítí ò nẹni lára wọn wà ní lómìnira ara wọn irú ẹ̀wù tó bá ni kó wọn wọ̀ irú ni kó halali haramu kò sẹ́ńtọ́ gbogbo ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn náà an-nafsul ẹ̀mí ọmọ èèyàn tí máa pa ọmọ èèyàn ń ṣe aburú gbogbo ẹ̀mí nkálukú náà lónìí nkálukú náà ní ọmọ àmọ́ sẹ̀rí ìsìláàmù ni wọ́n máa wá kọ́ yẹn pé ah kọ́dà bọ́kàn mi ti ẹ̀ fẹ́ nǹkan báyìí ọlọ́lọ́ ní ọ̀dà ah ibi tí mo fẹ́ rìn lọ yìí ó wù mí láti rìn lọ bẹ̀ lóòótọ́ ìran tí wọ́n ní wọ́n ń wo nbí báyìí mo fẹ́ lọ bá wọn wò lóòótọ́ àmọ́ wọ́n ní sẹ̀rí ìsìláàmù ní ọ̀dà hufatil jannatu bil makari àwọn tọ́lọ̀ ń fi sí ọgbà àlìjánná ni ẹni ọba wa lè ní sùúrù fún gbogbo àwọn tọ́kàn máa kọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yìí òun ni ọwọ́ ètò yìí ó rí tọkọ ó rí tínú rí ó dùn pé yes jẹ́mi náà bá wọn ṣe ní tí wọ́n ń ṣe yìí ẹ ní tí wọ́n jábọ̀ rẹ̀ náà ní iná hufati naru bishahawat kọ́lọ̀ nǹkan sọ wa ń bẹ̀ kó sì wá lọ́mọ àlìjánná. This is Dawn Nigeria. Dawn Nigeria, reviving the Umma bite by bite. Dawn Nigeria. To support this and lots of other good works, please visit downnigeria.com slash support.